أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وصحبه وسلم إني أشهر رمضان نرمي بفضو 1439 Gregorian calendar òṣèkẹ́lú lọ́lọ́gún yọ́ mẹ́ta ìfọdọ́ 2018 فتوى إني أقوى نوجي آية 190 في سورة آل عمران أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار إن في خلق السماوات والأرض إلي إفوشون أوجالي معنى كوجوشي واختلاف الليل والنهار ما يودو فرقا ما دولماري kuma jali wala ma duyi la ayatin amma wala ce nga duna mashi ni ulil albab nga bu kuma na kili kuma kibi ona ujali pane kojo ci kudu koro ka kuma ali wala ma du amma nga amen wazi mashi nga bu ka kili se kuma ju eyayi ebu jali kedabiyayi ke gane wazi domo odu rokaya, rokaya ya roka ya odu ya majawa malumawa malumawa abin ya ci bukuma na ake lida alladina ya zukuru Allah amma ci bukuma tare ya wajo ojo kiyaman madagu mari ya wajo wa kurudan magwane mari ya wajo wa ala junubihim madaguluka ne kuma da shi mari ya wajo ويتفكرون في خلق السماوات والأرض ما نقبي ewu sọ́nà ọjá lè pa ní kọjọ́ sí ìtàríà ọjọ́ dágú tàríà ọjọ́ gbánẹ̀ tàríà ọjọ́ dákúrúkánẹ̀ imran bin hussein inú onúṣọjọ́ sọ́lọ́lọ́wọ́ aléwọ̀sọ́lọ́mà ẹni wọ́n lè kọ́ ìmọ̀ dágú kẹ́ṣọ̀ọ́ فإن لم تستطيع فقائدا إمانك داغن وانك إن لم تستطيع فعلى جنبك إمانك ني أداكل وكان أكتشو سورة أها كونديشن دوكا ديمو إشارة أوجو ìtùdábánilẹ́ lẹ́ ẹni àbílẹ̀ máa kíbi máa yáyé ojútọ́ na ó jálè pàánẹ̀ kọjọ́ sí rọ̀bánà àmáyẹni ó ń dúwà

ndatɛlɛ e tsi e ne kpibe ekpibe ɔlɔdzɔ ekpibe ɔlɔdzɔ nawɛ ekpibe ɛya yi wodzi alamirɔ liwɛ egbake ekpibe lɛ ɛna bi do yɛŋu nananananana bokuma tsi ɔla abɛ tugbɛtɛ li pam tsɛnkɛ akɛra yi lo òní letule abɛ tsɛnkɛ akɛ tsankuli ɛwùtsadzi akɛnɛ tánɛ tó do ɔdzɔ nawɛ. egwa ya egwa kibe muji ma le nkwa kuchaka aibegide ikpe ụkọjụ e, ebutọ ya abụtọ tụrabanele wallahu tabaraka ara ta'ala ina abugide chen kuma ma ko gwi ba ma chini yayi ma yayi ujo na ujo le pa le kojo chi ba ujo echo na mengide ujo bugun ɛyà deke ya yi lɛ kɛdeke kpibe lɛ komi aku ya bɛ edu kɛ akurɔ edu ɛku n'aya ŋɔdɔ ɔdu ɔnaga adisɛ fɛsɛ do wa ɛgba kuma asisi lia na mayini dewu kɔla ke isa aleyhi salam kita akini gbodu kede wa dojo o ma ni adam ni igu e chu ko jo gbodu kede mo le ru sunu no yo dunia gbodu ke masala ki de ke kere bo emdu e akeju e alu kumara e akore la wa alu e akume do alu kumakibi eke abe kumadamu kuje ngona ìyẹn ọ̀nà ìdàmójú ìyẹn tabali tabali. ẹ̀hùn náà jẹ ọ̀nà ẹ̀hùn náà jẹ ọ̀tọ́nà ọdọ́kìdáyà ẹ̀hùn àjẹ ẹbẹ̀tùmọ̀ àdàmú pa àmẹ́ngẹ́lẹ̀ tabali subhanaka ẹ̀fẹ́ yóò kí sí rẹ̀ fàkínà àzába náà ẹwà jàdùkú náà ẹ̀tẹ́mọ̀lá tí ó ń kàbókì tẹ́ ma yáyé gbogbo àmọ́lá àdúwà kùmà tí a ṣe rẹ̀ náà ربنا إنك من تدخل النار فقد أخذيته وما للظالمين من أنصار ربنا أو أندوا إنك من تدخل النار أنا دوك ومدو دابا تيهو ناوي با فقد أخذيت إن لا بكال قاوة قتم وما للظالمين من أنصار أمنا الله ما نمنا وقتلوك ما نكابتنا ما أجوك وانا ما نبوك ماراتني ما نكابتنا ربنا نعم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أؤندوا إننا أوابا سمعنا مناديا أشيبنا جاتا كويا ينادي للإيمان تقواتا كويا كامل جواد إيماني أقباش وازي جاش وازي أدام نمكما إيماني ya kan amu ne gagini an aminu bi rabbikum amu ne meme do kunu dumen fa amanna aba ko ya lebo ojo awa medu kunu we kesojo ربنا فاغفر لنا ذنوبنا اون دعاء امولي بيا باكو اكين كو بانواما وكفر عنا سيئاتنا ام كل بيني كدا غادي اوا كو اوجو ام كو غاري يوما وتوفنا اوجو تشنك اكوا مع الابرار اكوا كو ابيكم ما تعمل في هالبويشي الابرار تبوك ما تعمل بوجو تبالدي kalla inna kitabal abrar so aman ama chale bo jo na na na to yo ki ye kim bi bolen ko akwa ma ene ka ni ki chora yo pa ma chale bo jo inda e gba dia ku ingo ku te ama chale bo yo ile chu gurom so dura ala nabi sallallahu alaihi wasallam ainihi aguju kolo joba shi ko ne kuji ko ene ki kuji pa o kolo memeleme to be ke gbe يجي لغن لسنوا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا أؤندوا وآتنا ما وعدتنا على رسلك أنك دسالكو لقواوا lalo amonu sewe yi eme wole dun wa ojaljanna wala tukhzina yawm alqiyamah ondu akichwa akichwa kata ojo kwa nani man innaka la tukhlifu almi'ad wa shanaka ma sha ta alqawli min maini annabi sallallahu alaihi wa sallama

alge kwane idepe da likuda shi ya odepe da dumo kwane taki bujali egbile odu bekperu bekperu ije keta oga ne me en gidu kwago meji toga ne de kaka debi bujali ishana ma ya gade ba inna fi khalqis samawati wal ardi wa ikhtilafi al-layli wan nahari la ayatin uli albab anabi haya gade ba oga ne gide ikwane halwalachi ya chane sunna ŋun si ŋun si ɔwɔ n'afila yi si yéeni ɔwɔ odu ka nebi si ɔyɛ la yɔ kɔn wàhálà ɔjà nebi lɛ yiba si ɔwɔ odu dagomɛ gwanka ŋa nebi si abi ɔ dagomɛ gwanka lɛ si bilali hɔ dɔ mikiri bilali dɔ wa nebi ɔ dagomɛ yi si yalɛ duhu taki nya hɔ odu si ŋa mu yegide i confam hadith aisha radiyallahu ta'ala anha kiyenihi. oníṣẹ́ ọjọ́ sọ́lọ́lọ́wọ́ aléwọ̀sẹ́lọ́mà àti alíyà tuntun òru ọdún ìnánagbọ̀n yá lè wí ìdágọ́mẹ́ ìgbọ́nkà òun dábánilẹ́ ọgbẹ́ ìkùnmàkọ́yọ́ takàdá kùnmọ́kàkí maka ọdún ní ìdágọ́mẹ́ ní ìdágọ́mẹ́ ìgbìbí ọdún ní ojan kuma aka níbi lè ga hun wàmẹ́ èyí ni kẹlẹ̀ dáyà wà ní abájọ yìí òyìnlẹ̀ ìṣẹ̀fẹ́ àníbìrì mi ẹ e àkódágo fatia ẹgba e nájẹ̀ndà wà ní mẹ́lẹ̀ alẹ́mìsìrá wà ní mẹ́bí ẹ e àtìpa yàwọ̀ dúdú àbẹ̀kíyà mẹ́nán àbẹ̀kíyà hádí ohun ẹgbà yìí wà ní tẹ̀sìbíkà yìí ẹ ìdúgbọ̀ làgídẹ́ kùmàkà yìí ẹ lé ọlọ́dún ìhun náà amma ihan gidan mace kakin hin wakatu kuma boye yake waye baya ba da annabi sallallahu alaihi wa sallam ainihi inna rabbaka ya'lamu annaka takum wa huwa qalil in inna rabbaka ya'lamu annaka takum adana min thulutay layli wa nisfahu wa thuluthahu idan kika gugu yanihi faqra'u ma tayassara min alquran yani jan ku kwa ne udu ko acho leba ko bi to la ngwe mu agbai idugbo dum ne ka kini gbogide ŋɛ gbanu ɔgu eki lɔla ŋu yɛ ohun wa gba tí o gbogbo ma ka kini odo ekini sinazɛ na ohun ɛgba ti la yɛ e ba tɔmɔ lɛ ihu kɔ eki de eku ma do ŋu ayɛ gbogbo ma kini sora eki ɛnɛ ki ma meju ki nazɛ na o lɛ nuta ki awudzi ebi tɛ kɔda amu nene kemi nazɛ sallallahu alaihi wasallam ɛnɛ ka ɛnɛ ka wa ka ne bi yɛ ni ohun ɛnɛ ki de di kura ni to dzi ko ŋa asi sɔ ka tu duuru. E, ime makati echo ene no kati duke mo yunge medun ababa ya ya we hadini de anabi sallallahu alaihi wasallam ayini to na ya cha hadini gbiti mijin agwe ma medu ko aka ni we kwa de echo ba subhanallah abaka allah akbar abaka walhamdulillah abaka la hawla wala quwwata eh abaka la ilaha illa allah yedu kuru yu agbe ko ma boka tule engile wa ka ko yo kan tu yi torigi dunga kini hadini si to kini

eniki tse ta hadithi ne ti bulugul mara ne bi eni reju eniki tse lu eru eju eniki tse bi eru eju eniki tse le ogene le nwa tse ama unana aluka aluka munu kuma chachi urule unga hama hadithi dua o kaka nibi kicheno to bana akichugo gagu udagi unku chachi uru yale kuma akini ìwọ̀ òdú kùmá ṣe yìí anibi kàkí ni o tíla ní ṣe tó kí ṣi kùránì mẹ́dùánì anibi dùn mọ́ ọ̀gánà lẹ́nu rádá alùkàmẹ̀nù páhùn àmì àbùyọ ọkọ̀ ní ẹ̀yẹ́ kó alùkàmẹ̀nù páhùn àmì àbùyọ ọkọ̀ ní mẹ́ àmì àṣì ìrẹ̀ yú òdú ẹ̀yìnì mẹ́ṣí àmà ẹ̀ tẹ̀ sáà lónà akadékọ́lá zẹ́bìnà ọ̀nà ẹ̀ otona ama yata sa'alun kula zura bin nas alagimi ama yata sa'alun akadi kula zura bin min suratin nabai ila na de bubu ta kalin yi takwa ki chogale me ba o dume ala da mse do ma e aru meju kuma ma kul ma ma ngone no ka ango bi ya ati ki agbajiji ma la ba mi te ka da go gba mi kuran ní ka kàdó dára kolon kùránì lójú bi bì yàá bì kùránì gbá èyí péjì ńlá ìgbà pàkì àtúgbò múlẹ̀ wọn mú bì wọn méjì kórè sí ní gbá ìgbà tú yàá dojú kanẹ̀ ń tẹ̀tọ́ obi ya ń tẹ̀ òbí ma mú yìí kanẹ̀ mà ìṣẹ̀ lábàá wẹ́nẹ́lẹ́ hadith ní dọ́mọ ẹ̀fẹ́ yóò lómi

taka níbi kó dúníà dákìdàjá kẹrẹ̀ bọ́jọ́ ina ba duke wa shi fa ita su biyun ki aha mudi ya wadu daga ki ya mai nanu wadi ne aka yi caduwa a e jini ki caduwa ka yi gudu ojo ki dace fahim ka yi bi a e dangile caduwa shati kuma ti ne ya e indi ya nasiru amma haru shi ne abaka ona riziki yake guje tini ki oje kuma na biyo ba ya razzaku abaki ya fatahu e ba wajin da ka ya kini oyin ne ke ci en ke na ci ubi odu to na bila to ferila ke ni ki tasbi ke na fa ubi odu subhanallahi alhamdulillah allah akbar gbogbo ayo meteta ce wa gani alùpùpù rẹ̀ ihò ọtí gbèkì kàkí ilẹ̀ fi xalki samawat wọn adìkì gbayalẹ̀ ihò ọtí ọdágọ́mẹ̀ gbọ́nkà allahu ta'ala ala ẹni ohun duwa ẹun kẹ̀kẹ́ alikóòlù ń pàwọ̀ ayẹmú dùn wa ẹ̀kẹ́ alikóòlù lẹ́ lálọ́ àmúnúṣẹ́wẹ̀ mẹ́wọ̀n lẹ́ dùn wa òun ṣàlìjẹ́ náà ẹ̀kẹ́ àkíyẹ̀ dùn wa tẹ́ ń kà àlèbọ̀ ẹ̀ṣin wọ̀là tó kù dínà yẹ́wọ̀n malikiyama ó ọjọ́ ẹkíṣíwá kàtà ọjọ́ ọ̀pá nìní màá ìnẹ́ka wẹ́ ọjọ́ látúkùlẹ̀kùlẹ̀mì àà ẹ̀ṣì ń lúkẹ̀ sátàlùkù ní mẹ̀ṣẹ́ náà فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض <laughs> فالذين هاجروا وأخرجوا فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب فاستجاب لهم ربهم تقوى جمدما إيبما كفو ẹwọn ọjọ́ kàbá yọ yẹ ni a ní omikutu ń dúmẹ́ láòbí o amẹ́lá ámìlì mínkù ọ̀làdà máa tukọ́lọ́gìdé òmẹ́bá nígbàdókù náà jẹ́ ọ̀làdà máa kíkò mọ́ òhùrú táyẹ̀ ń àti ìlú mi zẹ́kẹ́rí ọ̀nẹ̀kẹ́lẹ́lẹ́ àwọn oúnta àbáyàkónobulẹ́ ẹnẹ́dúkì ọ̀là ti ẹ̀ lálejò

فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عمل منكم ذكنا وأنت بعضكم من بعض إن فالذين هاجروا اللي أبوكم أمونغو أبيكم أمونغو وأخرجوا من ديارهم كما نمادوا بيجيه لماته وأوذوا في سبيلي ما دنقوا ما كما يدبيه ojú ọ̀nà àdínì mi màkùmá ìdọ̀bẹ́ ojú ọ̀nà àdínì mi ikùmá ìdọ̀bẹ́ láì nígeṣi gbé ikùmá nígeṣi privilege kàwé draw àbẹ̀kàkí right èdè náà ẹ̀hùn tùtù pé màkọ̀ ọdún mú máa àbẹ̀kẹ́ èèyàn kùmá níbi kùmá ṣe ó máa makọ̀ ṣe ó máa tó dáadínì ẹ̀wọ̀n fẹ́nẹ̀lẹ́ wanda Allah tabaraka wa ta'ala ne wa uzu fi sabili ma dan guyu ma to da dini mi en du ma du guyu ma to da dini aye gi do dun aka ne ki akuli ji turuka ho kwa na ojo na nene gi ale kitugbe gi agwe wa gi akọ ogwe wa tulaka dini ege si inene ke ugwo kitukwe ke ajenyonyo ki ako jenyonyo lakadi ni ekeji nene kiliga ke denge gbaji ki atini chatikwe imda ko chatikule tulakadi ni ekeji wa uzu fi sabilile ya nene kola ke ekichwe mamola ni ki amru dola la tulakadi ni ekeji edole ka ke madini tabale

Allah yana gwado abu bidai lau kasiran na anhum sayyi'ati kolo bi na makuma ci ungam ko ngarin yo ngabele pa ko wala udkhilannahum ungaya ma malaku daba jannat ahal janna tajri min tahtiha al anhar al janna yako mi akalo ganem thawaban min indillah urome ngi ci ku bondu Allah tabaaraka wa ta'ala um ya dunguma romen ti kubo jo un ya dunuma wallahu indahu husnu sawa wondu allah abaye mu un rome kinyo tule لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد لا يغرنك iki da ya bi gano taƙallubin lalazi na kafaru filbila irida kam abu kuma ci kafiri kuma ya rida ta ce toga na ife woyi ina ki da ya bi irida gwanya da erida kwa arziki ma agwa he da ma uka ne yenyo edemune yenyo mune hera bi ọla mai oko chemka ka ke ne alijati tiba erere ngene o yile amune kuma noko yo ala le ke gbu hi mai o patiti mane oko haramu o yile mane mai no ke ne kede ofisi gbogbo ni atukolo ẹkùn yóò yálè mẹ́ta ìgbọ́gẹ́ nẹ̀kẹ́dẹ́ ẹni hó jí bàbá nẹ̀kẹ́dẹ́ tákẹ́ gbú òhìn lẹ́yìnbá ìnìdíjí máa pàlà àti kìí àti ọfíìsọ̀ mọ́lẹ̀ tágìnìkì ní ọlẹ́ numuto lẹ́lẹ́ tágìnìkì kámù yí lẹ́ tágìnìkì nàmárìsìkì lẹ́lẹ́ àbẹ́bọ̀ kẹ́lúmá ìjàbí kùmádọ́ mìjàbí kùmámúdà nọkọ́ milioni a mílíọ̀níà ìjàbí kété màá ṣe ní mam daba we hijabe amunu ma kuma mo hijabe le ma ona pahili era ke le kiti pe chonge de na gide ge ni ba oko e ai kini bu ani kini takwa so ina mo na gidomo kuma adu kwa yu neli ukwa gide je oko e ya ubi ke chaka ni oko se ewu ya ubi

òun kò ká wẹ̀ gẹ̀ẹ́rẹ́ jà fún ẹdí ẹ̀wọ̀n gẹ́lẹ́nu bọ̀tú ní ẹ̀kà mú òun yà kí tọ̀tẹ̀ gẹ̀ẹ́dọ́gẹ́nẹlẹ́ òun á kà mú ẹ̀ gbọ́dá ẹni tọ̀ kàkàmàkẹ́ àṣàyúmẹ́lẹ́ kàmàkẹ́ gòkè ní ẹ̀wọ́n àkẹ́ wọn nẹ̀bẹ̀nẹ̀bí ọmọ ẹ̀ nẹ̀bẹ̀nẹ̀bí èhù ní kówè dé mítìrì yẹn ṣe ńgà máa ṣe yìí ẹ̀lúkú mítìrì yẹn ṣe ńgà máa ṣe yìí ìnàbẹ́ ìgbọ̀n àdéhùn mítìrì lẹ́lẹ́ kàmàmẹ́jú tìyàn ní wa tápá mi wàá ngéjú bá ayé yìí wàá ngéjú tó ìmàlí mò du òun yà á dé tìrì mẹ́lú jí méjì nìyí àmì ẹ̀dùnmí méjì ní mọ́tò gbà gbà ayé gbà lè gbà gbókà mọ́nà yìí gbókà du àtúnyà ló bí tùnyà ló bí ma ẹ̀gá bó di ilé ka àgbọ́gbọ́ màlúù àmẹ́dá ti yí ihò society mẹ́ èmi àbáyọ wọn lẹ́yìn máa ń yá kọlẹ̀ ẹ̀wọ̀n ẹ̀tẹ́nì ẹ̀wọ̀n ẹ̀tẹ́nì ẹ̀yìn akalu ọ̀gbọ́lẹ̀ òòdúlẹ̀ máa ń yá dídá bàtẹ́ òun máa ń yá kẹ́ àkó ẹ̀jì bí inú pẹ́ sẹ́kẹ̀rẹ̀tì máa ka ọyọ́lẹ̀ ẹ̀kú alùkàmù nà ẹ̀lẹ́ táwọn máa mọ̀mọ́dà nọkọ́ ẹ̀wọ́jẹ̀wọ́jẹ̀ jọ́gídí ẹ̀bẹ̀ ònẹ̀ ònẹ̀ òdéjú ònẹ̀ jálé mamúdú ma dá ti kí jẹun abẹ́bọ̀dọ́mọ́ èyí ma ṣe yóò na gbogbo mọ́ta alì ohun ma dágbọ̀n ma wù èyí na gbogbo mọ́ta alì ohun ma dágbọ̀n ma wù ní spọ́ọ̀tù gbégidọ́mọ́ ma dágbọ̀n ma wù ma dí ẹjẹ́ ti ma wọ́mọ́ wẹ̀dú kẹsì dráìvà kẹ ẹ̀ka mọ́tò dá bí òwúlé ayékẹrẹ àwá olúkété máa ṣe dábẹ́ náà kí ní ọ̀hẹ́kà tọ́gbẹ̀ máa mọ́ ọ̀hẹ́dá tọ́gbẹ̀ ọ̀hẹ́ ikú ẹ̀lẹ́ àṣígilé ewẹ̀ mú dáhù automatic brake ní ẹmúgbé ẹ̀ka ka àmú nẹ̀pá kó jáká bi àgbàkónú kẹtẹ ga àmúnà adába sígìlì kẹlẹ̀ ihe àyàká ọ̀họ̀ èkìtẹ́ tí bá nù mọ́ mọ́tò dá tẹ́sù ẹ̀bọ̀ ní mọ́tò àwá ejúgede ẹ̀lì mamọ́ dábejú ẹ̀má ẹngẹ́lẹ̀ mà dábejú ẹ̀má ẹ̀bá wẹ́lú mọ́tò kì àwá rẹ̀ ẹ̀yìn aṣọ̀pàtíkì ẹwọ́ gbá ń ẹ̀kẹ̀kílẹ̀ ẹ̀ dábà mọ́tò àwá yìí ma kɔɔse jona turkumani ki de biya mune siku kuma du coko kuma du cari ziki eliku lamɛ wɔn wani edu kuma se insha allah o sɛn kɔɛ mu da sasi azka kɔ sasi aduha nɔla aduha ka ne bi sɔlɔlɔ alayhi sɔlɔ ma kɛ ci takɛ tɛmɛsini ju takɛ tɛmɛsini kwan ɛmɛ jaka ne a reya takɛ tɛmɛsini kwan ne mu ta yu kɛlɛ àdó alẹ́ ni mú nù wá ẹ̀mí náà lọ́lẹ́ oúnjẹ abájọ́ káàdì máìkì oúnjẹ àgbàkì àti wọn ẹ̀mí káàgbọ́ abájọ́ ẹnẹ mú ẹnẹ náà lọ́wọ́ alẹ́ oúnjẹ mi kì í aṣàtì kọ́ àti nìkí nìkí kì í aṣẹ experiment ń wá. náà àmì wọ́n náà ojú bá tọ̀ ẹ̀ àgbàkẹ́ kí wọ́n aduage anya chigide chemke kugu e, emtegu yi machine abeke etegu moto aduaka nibi akuma chilele subhana alladhi sakhara lana hadha wa ma kunna nusrun wa inna ila rabbina raji'un naam odukulungu dɔmɔ akulungu ibungi dumu wa dɛ aliku ame kamɔ ya mɛ tia yɔkɔ ka tu mɛli ti mɛ tuma yi nini idoji ma kpa kosaka maki gbogbo la atsi kukili tabo kɛlɛ la a b'a yɔ ame yi gine gine ɔkɛlɛ du ma atsi kukili idoji ma baka ta kuma bisimilah walhamdulilah subhana lɛdi sakɔra lɛna hada wa ma kunna lahu mukurinin wa inna ila الحمد لله الحمد لله الحمد لله الله أكبر والله أكبر والله أكبر سبحانك اللهم وبحمدك إني ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أدواك هنبي دواك يتي تاكلوتو لدي إن وي أدواك دي يتي تاكلوتو لدي تاكل وجو ماشيني تاكل تاكل تموتو أبكموتو أنيا كواني بكم ماشيني أنيا كواني أبكا أنيا أنيا كواني ini sɛ nkɔyɛ ɛyɛ adu egide ɛkyɛ mɛ ɛkyɛ bɛ yɔmɛ ati ilu yɛ ati dabi awɔ wùsɛ obi du tsaka n'anya ɛkyɛ yɔna tɔ insha allahu wɛde yɛ nɛkɔdza yadu ati ba kɛmɛ malu kɛlɛ kɛ ati ba muslim kanɛdza alali tsukɔlɔnu eka kɛmɛ tɔ ha abɛ kɛmɛ tago bomakanu onu gadu alɛ ŋɛ tsi ta kɛ kɔ owó kàdọ̀ ojú ẹwà dágó kìí ṣe wọn àgìdẹ́ ẹwù ṣe tágẹ́tì màṣínì jó ẹ̀má rẹ̀ ẹgbójú màṣínì ẹwù ṣe ẹ̀yìn ṣe aláwó ní ẹ̀ṣàkà ní dáágẹ́ ààbò ẹmá bá ọjà àdù ẹ̀tọ́ ọkà ẹ̀nà alíjá lẹ́kàkí ní ìnàmì mẹ́síbáàgì á ṣe kíkẹrẹ bẹ́ albarka àdù àgìdẹ́ ìbá ojú ọmọ ẹgbà ẹ̀lẹ́ àmọ̀nẹ̀ṣẹ́ máa kó túmọ́tò máa ń yá kó àdàrútù lẹ̀ máa adwa duk mene lanya bi kya ki sadu ala nabi karim fatiha ijaja lemna tara bugi adaga ku mu iba hadiyu nabi sallallahu tona ya ni memru tane oka yegi de pine ke teleli ki a moda tile oyo mele dunga ni bia ni bia mele dunga wa ya leje wa duka anya ti iba ito dabne ke ka ni bi dunga yin wehi e jomi mi chene na yeuji beja kana anya ti ale yo ku che pe me mayu yíká níbi dùn mẹ́ lẹ́lẹ́gà ẹlẹ́ṣẹ̀ ọjọ́ kí ayé mẹ́ kò túdú ma ní ká dọ́ bí dìrábà bẹ yúmá turukúmọ́ tó ń kí agbó mánẹ̀ kìbìlì ìdú ma ní ká dágọ̀ gbá mẹ́ turukí ní kí ọ̀hẹ́ ṣetọ́gbà mọ́tò mẹ́ èlì mọ́tò mẹ́ kìbìlì ìdáàbẹ̀ká ìjẹ̀dúdú ma ní kí áwùtún tágọ́ká mẹ́ amúsíbọ̀ tẹ́tíyàn abakini jimani kaya woromi mesi akiti ameki mutanu adwale de takwe de du kweje utake atumutu ina dua kechi take kukulu je du ta bismillah tawakkaltu ala allah wala hawla wala quwwata illa billah allahumma inni a'udhu bika an adilla aw udalla aw azilla aw uzalla aw azlima aw udlama aw ajhala aw yujhala take kukulu edu kelutu lei iliga hadu ichi abe wonya ti machine enwo hadu ichi medi gagara inadu aketi meda tegu inadu aketi ama du aidu aja akani ngaka kose ngu amda ninga gba ifa aninga kanyo gba udi mamengi chuludu wa makuru dojo du unge nadu kuralu unge nabo Ane anenga ka ce gida amu gbewa ai ka hikare hikare an ya wuce shulu kuma ka ce boti shulu ka ni bidun wa ka ce ba aje aka anenga ka ko shile aje aka anenga ka ka bilen amma do aya ta ka do aka nan ma kuma ko to taka da baye iyo gba meta aboni iyo gba melun amma do ha kokko iya to taka da ho litaju ngenya la kali hisnu muslim abakino taka da kitabul azkari imamun nawawi kama garu du pakuta ka ole du yegu padu ki jiwu isu mulenga ya kenya yalla abajo yi papata azkar kitab al azkar ile bu 1000 naira ya mu de kuma design ngoyo ile bu 1500 du imu de al kalimu tayyib nga ya kenya la kami azkar le yiki made isu muslimun idom idehun ya kenya la abajo yi 500 naira ya ula so ayi kulu ci duka kala mo takada adwa ya ni bigire turuka koshe turuka shi ya champani nana nana nana nana undu allah tabaraka wa taala inhi eh, la yaghurunka taqallubu alladhina kafaru fil bilad ichi e ko kama kafiri ya chi ko gibu meyuna ne fa ona kuma ja chi ko le haramu madewu nga ja mo oko oko oko oko alashi opo ifamu o madewu ma ja cha je fa meki nne ju akini yele chengo ongo boroka kile kigumo wonu metaun qalil amon amadi kile ti en kikile nje jemebu en en idadi pe o ni se idadi pe romo mamo ko amone gba mamo ko amone gba office amamu danana amune kuma doga ne mamam de robata aka rọcha mụda onugbonugo che nke nedu ya ofe eje nwa imaji abụọ na chairman dukipa agwọbita bayo e. imdi salari ngede ọkọ salari nkete akụ mmanya alawansi kumara nke imdele kete akụ ya na-ebute ume nwoche ume ya ọgbapụnye ume turukume kukume ji imutu transport lajọ kumadetubi kamle gị chọbata enwe ọgwụ ji akwụmata ohe ugbo mune mọkọkọ chidemela ume tikwakụchaka gbukume dom lọnchin imọkọkọ ume nara ka akọ gọọmenti kọdọ ọchụ ya ọhe jekwa mutu nkịtị kọkọchu nwere gị gbọbịọ gị laa mutu ole ị na-amenya bụ ne hubo ketal ene ke chicha chama ni mirewo chama ni kamo na ichi kame kunyi kuyo ni company jo ne ogene yo edo ebiene ele ka ge bo tala le ere ke tala la ba yo ere ke tala la ba yo ama kwele mdo ke jo mewu ame piti abo na yi to to ku me e bo na le ko ji ma ki talo o ya ka ya kokome yi ngame ayo ba dai ona me ke tu ke ya ngo se ume oyin kan o ti ume ma dalen ogo na ki te kwa ho du e je ma ti ma yan ni tag ma ya kada lo ge ku ogo no yo ko lo bo mole se ki sha ma lu ko me a ti ni pa ni ki mo ti ume ma ya ka je du ti ta ma ti ta ni pa ju a je ma un na bu ki chogo be se oyi gbogbo ma un na yin be ki chogo se butu ma ya butu ba ma ko yi ba eh amona transforma mɛ k'i pa bɛ ma nuna ma nufa kuma kuma seŋ mɛ mamu da mɔkɔ lɛ ko seŋ mɛ kpakpo saka a ma ya mamu dɛnɛ bata a ma yi ma ya mamu dɛnɛ bata a ma ati ne k'a yi ma kisɛ dɔ bata ni a ma a mɛ onu kun bɛ a ma si ne ko ma yi na o yɔ akini a ma mɛ taa o kɔli ɛn ka risi k'i na e ba ɛn ɛn tiki ni si i dun na tugu duuru lɔn ala bɔn tuma ma awa hun jahannam. ide gbogbo una jahannama ṣarabituma yi wa bi isal mihade enwe kuma tete huna laiba ije na taba ona kuma teli kuna ma ya kamu na aji hunu ba ibe na taba لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نعم خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار نعم lakini lezina ndị nda labo yukuma chuko ojo abi kuma rai lojo ma rabbahum ma alundu mara lahum jannatun tajri min tahti al-anhar aljanna ya kunga bile amal jenile ba umi achalo gane ba khalidina fiha bi ma min indila oru eki kugbo ọjọ́ kọjá kamadun oru wọ́n máa indalahi ẹ̀wọ̀n eki dugbo ọjọ́ ibá khairun ohun yọtule ń àbúyá dá lil abara ń àbúkù máa ṣàlìbọ́ yọ tàbálẹ̀ a máa ṣàlìbọ́ tàbálẹ̀ rẹ̀ ìṣàbúkù máa ṣàlìbá àtàmà fi ma àwọn ṣàlìbá àmọ́ mama ìṣàlìbá àtàpà yìí máa ń yẹ ṣàlìbọ́ ama a máa ṣàlìbọ́ ọma lè òpé ìkìsí ọma kẹmúdùn alùpùpù alùpùpù ajẹ́ kí a mọ́ ẹ̀ma ugbo ugbogi alụlụ arijimenti ịghọọ ide ọlaziola iskulu iyawo nke achi ọgbọdụ amegide ị na-edu ka makwụla ni ene ka ọma bi ikonọmanwụ tee dabe na aki n'ihi ewu ke ka achụkwanụ aba maka ewu ke ka achụkwanụ okologbo du kelu ya ya na-achị ka enyi ma nnukwu ụmụ eme ọlịta okologbo omune ọgele na ya tala lee sɛ gijɛ yi ka mɔ mi yɛ kuma mu di mɛ si ba fiti na ŋa mu dɛ ewu gidɛ ɔ mi yɛ imɛrɛ da ta ne yi kuma ma mi ma koro ɔ mi yɛ da ta yi ama nana gidɛ hewo yi ma ŋɔ lɛ fɔ ma lolo hewo gidɛ yɛ ma yi ni yɛ dun yi yɛ dun yi nana ma ki yi. ọmọ ewé ẹnẹgì gbọ́jà ọmọ ewé alìwọ́dú ulé ulé àádọ́kọ́ nkúnyé òyà dọ́rọ́ àti báńkì yìí torúkọ ọmọ ewé alìwọ́dú ẹ máa kọ ọmọ ewé lẹ́mú tó ń yá ànẹ̀dánú tó dáálẹ̀ ẹya gbídìbá ẹya ẹya ẹya agbẹ́ wọn yẹ máa ṣe mọ́tọ́ náà

àbẹ̀kọ́ mi yóò yá bọ́ọ̀lù tàbálì kùmọ́ akàtàkẹ́ díẹ̀ ṣẹ̀ bọ́ bọ́ọ̀lù kàmú ní yá rọ kàmẹ́jà ń nọ kọ́pútìgítà àbáyọ̀ yìí kàmẹ́jà ń nọ kọ́pútìgítà àbáyọ̀ yìí ó yẹ àìmí àhálẹ̀ nẹ́tì rọ́ọ̀kì nọ kọ́pútìgítì dúnú nàìjíríà gàbádíà ẹ̀mẹ́nẹ́ mọ́ọ̀nù kì nàìjíríà akókè ònú ohun nigeria náà ti gù amúnẹ̀kì akọ́mọ́jọ́ kò máa rí bọ́ọ̀lù ati àti time ẹ̀wọ̀n máa gbàlùkà máa yọ ohun òwe wa eh manana gbẹ̀hùn 24 25 àbẹ̀kí 23 magílẹ̀ alẹ́lẹ́gbẹ̀rẹ́lẹ́ nínú ẹ̀hẹ́ ẹ̀lúgbó ó yà á kó yọ yìí ẹgbàdógún máa gí ní òkà ìhùnmá ẹ̀hẹ́ àyìnẹ́ táàmà àrífìlìtì ìhùnmá àdó múnẹ̀kọ́ yíwọ̀n yìí àánú náà ibẹ̀ akẹ́ àgí ní oòrùn ogun mẹ́ta lẹ̀ wáyé adé ọjọ́ múnẹ̀ pẹ̀ wà náà náà ọ̀gẹ́nẹ̀ ibẹ̀ akẹ́ kàkó oòrùn ogun mẹ́ta lẹ́kùn kó one one two hundred two hundred àbẹ̀kí three hundred màkó yẹlẹ̀ bí two hundred thousand odubu ìdèlé méjì màkó tákìníkè kódù oyà ẹ̀mí rọmọ̀ tákìníkè lónà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun rọmọ̀ odubu ìdèlé méjì màkó no òdùbù ìdèlé mẹ́ta màkó ìbòdùbù ìdèlé méjì màkó màmí three hundred kó ibi two hundred so yẹjọ́ lẹ́kì three hundred ìṣe two hundred kó iye ma ṣe bí adẹ́jọ nú 300 tó aláhọ̀ alẹ́ 200 iye yorùbá ṣe yìí tó odúbú délé méjì odúbú ká odúbú méjì odúbú mẹ́ta odúbú mẹ́lẹ̀ gbogbogbò odúbú ohun ma kó tágì ní kí ó yà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọrụ àti ka. emola eku gide won tile pakuja kai the best player kane oja ja emi iye ba chadwa go kolma ma chuchu no ma tinu gbo we adwa ti mo yeye ko ma nke mo nku o ja na pa pa ko ngaru bolu le yeye ko ma nke mo dele ke mo ma ke aru bolu me ba lu wa nele adwa ke achi enu omo o je ke mo ma ke achi takada yake mdo make ya shukara tu yake mdo make ya bisuna lebi medo adwa ke ajire si udura bandele uruni ajuwa wonifa eh oyi allah tabaaraka wa ta'ala inhi wa ma inda allah khairun lil abara eni ki dubo ojo ki adungu meba onyotuli ihe abe kuma cha chalebo maa chalebo ata maa chalebo yi ma chalebo ma ihe ki ko na o ma tun ki saru ke don ba on gun gwe ke kadobi e yeyen kisa ka na mo la o ja da gu ku e ba i o gele ma je je ni bu bu ta ke da ga ke da bo yo tun ke ni ki na lo la bo yo ka ko me du ki ti gwe ma tra e tra e me ta ke bi li be ba e turo e gbe bodo mo wa chu pe we wo pe ki ta ko yo ki do to mo so ni ju anenu itu anenu ojo ome ko yo ni be ba ma jaka de duwa ne ko lango jo nga me ko lango si ome ko yo ai be pa be ne ko abdu ke mi ji to bi ba one pa be ole adu on pa mu ko pa be pa be la ya la ni eliku we jaka nya e ne ke ji we nya aja ke

abụka tuma bigide irumi ejunu amụnukwu ka eche gide irumi ejunu onwe ole nwe mụghị aka mụghị ka ọma amenidadị nwa e aka ma enyo kuma ta mebi ele ahụ eyi kuma awụnye mụ ihe na-ame aka egbe nwuchi ime iwele ga akwụkwọ ya akwụkwọ ibe dunwe ka ke negide enyo ka baba ŋo ya ko enyo kwa tu nga tu ebi tako wu baba eli ingo ya baba e e pa ge ya no omo gị ba na danyo danyo alayhi salam ọba ta dú àtàwọn tí ọmọ ayé mú yàgádá ọba ta dú àtàwọn tí ọmọ mú yàgádá ní àtàwọn ọwọ́ ilé ṣùjú iṣẹ́ wáàzì ìṣe yìí àti ní ẹnẹ́kàdọ́mọ ṣe ń kọjọ́ ibi wọ́n ti ní ọjọ́ wọ́n ti ẹnẹ́kàdọ́mọ ọjọ́ máa níbi wọ́n ti ọba ta dú kàtà ṣe kì ọmọ ẹ̀ á kọ̀rẹ́ tì se ma ní kí kọ̀ntúrò lọ mẹ́ ọmọ àwọn oníkì ìwẹ́ kọ̀rẹ́tì àti kọ̀wẹ́ mìí ní ìwẹ́ mi bẹ́ ń gba tó yà múdà lè rí mú ẹ̀ tí ó bá nílé aláwọ̀ tàbárakà wọ́ta aláìní ẹ̀wọ̀n ikẹ̀ ẹ̀dúgbé wù bá ẹ̀yàn أنزل إليكم وما أنزل إليهم خاشعين خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب الله أكبر وإن من أهل الكتاب أبو أهل الكتاب بكما رتكى دعوما يبا نبي بديهما لمن يؤمن بالله إيهما إنني إيكي دومك عادي إيماني فوجو وما أنزل إليكم ما يميكم أدور وانا ما يبا إمي إيماني دوكوين إليه وما أنزل إليكم ilayhim èyí kò máa wọ́n dúró wá ń àmà yín ìyàwó mi yí máa nìdú pé lẹ́gẹ̀ ṣáàṣì ìnàdìlá àbí kàákà gẹ̀dẹ́ ibá máa túpọ̀ ọjọ́ máa túpọ̀ ọjọ́ láyé ṣẹrúnà bí àyàtì láhì tẹ́mẹ̀nà kọlílà àbí lẹ́bà máa jẹ́ àdáyà ọjọ́ máa jáàdù ta pàọkọ kékeré inọlọkọ dúkẹ nẹ́kẹ dùnmúmá kìgẹ̀ sí é ma kàmà lè kàmà máa kà ní ọlọ́kọ dúkẹ nẹ́kẹ dùnmúmá gẹ̀ sí á kàmà lè máa kà máa ṣètò dọ́kọ́nú aláwọ̀ tàbárakà wata

eh kolo duke ci bako shaka wa nukhriju lahu yawm al-qiyamati kitaban yalqahu manshura amala ku meji no ma ko kolo le ko amala ku le ku ma kan le ko yi mamo taka dale dudu ojo na mamudu ci ukolo mamudu tohae mamudu chako mamudu tohawe taka dale mamudu chako tohae ta mamudu duwe mainu kegba kegba ikra kitab gbota kadawe kegba kefa bi nafsika alyawma alayka hasiba we kole ba ese bojo kechucheli ole emingi nime aino gele maka ngo ene duki kwa nojo na yi then takuma di stamp no takade file eba ise ni interview ka kuma wache interview leche ikebere ma wache amela ikwu meji ka amalule intaju gide ma agbere ya ma wache ṣe kuma yọ mọ́ inini kuma mọ́tò ya anya de indi ndị e e e ni ẹ̀wọ́kọ́lọ́ ẹ̀wọ́n ṣe kẹ́ ẹ̀fi imani kundu allahu tabaraka wa ta'ala take kun to hinini ledu yanya dobate to o ma enihi aya gide ya kola uji adojoka bukojo agini kwe abuku marataka dauma inene kidoma bekina bwe kidoma kumadi imani kojo manyo kumaduro wanguma abuya domo ita igide ya jẹ́ wa turu ká ní kí ṣàríyá ẹnkì hapun ẹgbà bàbá àdínì islam ẹgbà bàbá adini islam ana ci ne rikoko nga nebi ana ci ne rikoko nga misahabin ọbata tabali bata tabali mama ni kí wọ́n gbà múnẹ́gẹ̀ o mara karba nebi sallallahu alaihi wasallam ainihin wọnú tọjọ́ wàtàgidẹ́ tabali aniki bobata gede mune gelu ina luke niki jechili mwan turuke niki bume wan anabi sallallahu alaihi wasallama yato ina nduka niki chin eon ka niki e chi abaju echi ka kini na anya je ume kume mungo bu ya nigide ite na je ume kume mungo bu ya na ite mu kume anya ngalo ya chuja ni habasha turu ya ni habasha gide agbọ́kàkíní inú onúkà kìdọ́mọ́ oónú ilẹ̀ kìdọ́mọ́ iṣu onúkì àtsọ̀kẹta ìyàtsọ̀kọpa ìyàtsá níjọ́ ọ̀kọpa onúgbònúkì yẹn àtsọ̀kọpa ìyàwọ́tsá níjọ́ ọ̀kọpa gbogbo onúlẹ̀ náà tẹ́lẹ̀ kùmẹ̀ mú wálò tó yá ní habasha wọn àdébì sallallahu alaihi wasallam àjẹ́ngàmì sàábẹ̀ ngìdẹ́ màmúngọ́ ama mun go mali tuja ne habasha manya karabunu gide aluki he ode gbale e wo goduk me ya takume dodo je he ole otila ngi che kume kuma mu yi kuma ki ki sunu unu oja ne gide madu akini askimatu almaliku annajashi ma karabunu ma uci annabi jeru ma ni wannan yi ma ẹ̀yà kí ní àmákẹ́ àjọgá ní oúnjẹ èmì kẹ́ẹ̀dẹ̀ torúkú ẹ̀kẹ́ máa ma gbà yín wọ́n àgbà kú ẹ̀ tí náà nẹ̀gbò kà máa jọun àmá yẹ́tọ̀ no problem ẹni hàyìn àmẹ́kẹ́ pàájú bàbá nìgidẹ́ ìmẹ́ngàdún máa ma pàájọ àìmẹ́ngàdún máa ma pàájọ gbogbo màjọ mọ́lẹ̀ màjọ àti wájà ọjọ́ ká àbó méjì ká màmúkódùn anyị na ike ama abakpaba ma rapụ emi akwụkwọ na ama mgbe kumalu ma onye adọma na ụmụ kumalu ma onye akpọmbi omoleta subhanallah ama abakpa ma aka ma akpọmbi tudale ma anyị na-ehicha mgidale amaka ewu na ekpe turuka beleke liti oja na k'ama kamenya oche ma jeru nu uja na habacha amaka ziri maka amaka bidewo onu abu sufyan ma ki yeju gide ogba nwin ma mene meji chi abu meji le abdullahi oma abi rabi'a manyi amri oma a abdullahi bin abi rabi'a manyi amri oma a abu meji kuma kuma ide ayi ni melu to jane ugbo ka abu gide ira lo ma ha mu jeun pa mo ko pa me ni ameni june ju ma ko ma ma mu ko ma ma mu ko no ja yin la ma ina me mu ka ngun nu ja ne wole ngo ma do ki haba sha da ngo ma do ki haba sha ma ni ugbole ti empire ni se egbale empire le on peru mi ni on de country o wo ju ja ni africa ma do ka kini ethiopia ethiopia òun fàáyí eritrea àmàṣí ẹ̀ bọ́dà kọlamá eritrea lẹ́ ìdójáàní habasha ìbàlẹ̀ ethiopia eritrea somalia addis ababa àmì kọ́ntìrì gidẹ́ ìkùnmà rọ́lọ́lá máyí máyí ni ọgbọ́dún ma pàkún ṣáká dàmádàmá àmàlẹ́ àmàṣí habasha ìbàlẹ̀lẹ̀ ohun olúgide ohun ya kọntrol ń gaba ya. ayé láma ya kere bo onu ma o se jeru mú ẹnẹ̀ ní kiri ọdún abú méjì kàdọ̀ mú méjì maka káàfiri kó máa ṣẹ́ nínẹ̀kínẹ́kí ṣàrí ọdún ma wá abdullahi ọmọ abi mayi amri ọmọ àti abdullahi manyi amri abó méjì kùmàkùmà ṣe rẹ̀ ó núgbò yọ́ sí àwọn fẹ́un ma ya kẹrẹ bọ́ ma ó wà ọ́hẹ́ ma ó yẹ́yún ma yẹ́ ni onu nú oúnjẹ ànà maka abúsùfíà káàkiri màdúrà abúsùfíà ní ibá yọba tá dùnmá nínú anábì lèmi ẹ̀mà kí ni ojane ojane room onu ki choju onu ojane o a akini hirakulu yi anibi mota a da nu nu gide kunu gide ti awolo sende ka busu bi alu ne pe to jane room o molelu mu ma nya o aka ni bi eke no le ni ngechi gbodu ka ne agba n'ebi oji ama ya agba uwe kwa ama na enyi kumecho ame elder church turu nle chi christian nchi anyị na-atụ tam elder church abụghị na amanya kere ba ame unu ya na maka edileta nga ma ee ma ma ma ma agba na mama butere ka medo ya na ma mọta ga na torí mátínì ma kọ̀ndẹ̀m àtàdínì tákẹ̀tùlà kàrún jẹ́ ilé bá máa kí ní ìyàbò gbogbo náà àkwẹ́gbà ló tó bá tí nìkan wọlé lẹ́ọ̀ àtàdínì lẹ́rẹ̀ àìníhí àmọ́tọ̀lẹ́bà máa bí bóògù yóò iná máa wọ́n lè kàró yí bóògù yóò dáníwà ìbéèkì mọ́ kú àmì ìbéèkù máa wọ́n kọ́ báyìí má jẹ́ jẹ́ kí bẹ́ẹ̀gbọ́ ẹ̀dídọ́mọ́ dídí mínú ọ̀làlẹ́ngà akọ́ ma náà kàkẹtẹkẹtẹkẹtẹkẹtẹ àmọ́tọ́lẹ́ ráyò mú ma ájú jẹ èmi ńgbà bó wùdó akàkítọ̀ alótọ́ ugbó ẹ torú ká mú ìkó ẹ àmọ́tọ́lẹ́ mú má gbà yíyè mi bá ma kó ya ní ẹbí mú ma kó aká má káló ma lè kọ́ ma ká lè mú ẹni ká mú tápá una aliga mú má gbà yín mú má jó a nìmí mí àbájọ mú dàtí ní jẹun mẹ́kún mẹ́mà justice demands that ma mú àmọ́tọ́lẹ́ onúkú akọ̀làmàdá tiẹn m'ata, sọ̀kọ̀ bàbá ìtùgbà ọgbà kí ni má ká ló gbogbo ma sọ̀kọ̀ pa yàbù ká da torúkú amutole kuma ya ma ya uhaluma gbɔ ɔlakumɛ kami gidɛ mɛ u ka ejuma sɛwọn kini defense defense kuma ne ma wala ma defend kago o kuma anya ka ye ma fɛn o ma o nyɛ ma kuma lebi ma lo o ma mu da fɛ decision kiri mi ye yoo mi a o amu igbe ori nyɔ aluma nifa. yeni onwe atini kamụtoleke ya ka ma ha la melegbo emigide ma ụna ekpe akere ba mụtara ma ya na ọgbọ dume pakụchaka melia unu atini lume ya tini kọlọpami ama ipali dojonu ama ipali dojonu ma mụdaba ma onugwa amakụja na ọka abdullahi ma adire biya agwa ọka amri maasi agwakulum ewo makuma ne akwakuja kaja no bama ongundiye ni amemeji amoto kuma wagide ibu kuma ajo gide abule dei mai amoto ale kuma raide ame kuma joi ame mabo uye joi mai amachi mamele bu uya ne maide aito inola kabu ulanya ka mahola leka yani kamanya du amal ka lamiri amabakpa de ama amabakpa tsi alu le ko mu ka tsi alu le tsi anɔgba lẹ́yìn ọgbọ́dún màmá ẹni ẹ̀rẹ́dá tẹun tàbí ọ̀làkà ká ányá kọ̀lá ẹ̀nà kọ̀lá ìhòwà yọ gbódúkùmẹ̀ lókùmẹ̀ tí ọjà bá mẹ́rẹ́ because so ọ̀làdókè ìdúgbẹ̀gẹ̀ aka ọmọ mẹ́jẹun kí ìka ẹ̀mí ìkúmẹ́gbọ́ ugbo kì ìdúgbẹ̀gùnmẹ́ bù tọ́ mọ́ mbù tọ́ ngọ́bì ìdúgbẹ̀mẹ́ bù ánà mbù ánà wù so yóò mọ́ kí ọ̀là ka ọ̀lẹ́hùn kìka ìkúrí ọ̀là mẹ́fà kó ṣaká mẹ́ tìtẹ́jọ wẹ́ bá ẹ̀kọ́ gbọ́dún mẹ́fà ayọ̀ ẹlé iná kẹ́ni ayọ mọ wà kọla ọlà kẹkà rẹ aláhàkùbọrù yígidẹ mùdù wọn àgìní ẹjẹ bí ọgẹsàbà àti àdínì nkó wa ṣe ń kó máa gíní gọ́wọ̀nà dáàbá yọ iye ìjẹkọ́ gbọ́dún mẹ́pa fún ṣáká mẹ́pa yọ mẹ́gíní gọ́wọ̀nà gbomi wọ́wa gọ́wọ̀nà jọ́nà wọ́wa omiya ìjẹpa bí asibiti islam a ya mawa ganin lashe ene ma ci ke mai ne ka gaskiya ene ka ba shi jafar ma abu talib radiyallahu ta'ala anhu jafar ko ji a yen insha Allah kola e ko ji me kola ko ola ka bo yo ka ko ma pa ko to ma ka pa ko shaka ma ngo mu mu du to ma ko du to ku ma gi du to me ja du to ola ngo je ko du ni alùkẹ́ẹ̀dẹ́ tàkà búgbù yá kì ní àhúkẹ́ẹ̀dẹ́ ikẹ́ lè bá maka mama mẹ́lẹ́kó dáìdẹ̀ amẹ́hàyọ́n àmẹ́nẹ́ kàmẹ́ka jáfàrù kwádàgọ̀gbónú yẹ́unú ẹrẹ́n kẹ́dẹ́dẹ́ ọ̀hẹ̀ẹ́kẹ́ yọba amẹ́nà àlẹ́bọ́ unú tọ́ọ̀lá ògú amẹ́kùnmá kúmẹ́kùnmá ká kúmẹ́mú àgbàdàbíá na ọ̀làlẹ̀ ọ̀làkùnmẹ́káyé omi rí ọ̀làmẹ́nu àtọ́rùkìmúdàdé òun

wọn náà kúlù lè mẹ́ta òmúsì ń àṣà jẹ́ yìí ẹgbà ìgbélé àràròdè àjò músì wọn náà ti fọwá àhìṣà kọ́lá àbúta bọ́lá dún àṣẹ yìí wọn náà kútọ́ wùlà arham àṣàṣe hùdá ọlọ́pọ̀lọpọ̀ àjàkọ́lá ọmọayọmọayọ àjàkọ́lá wọn sí olùjàwár àbókùnmájọ́ dàmákọ́lá mabá bika anọla ka a na ihe anyị ebe a waya akulu minna alkowiyu abdaifa ene eki nukpayu unga abene ki ma nukpayu unga wama gine ja fibiti ime jaje ungola ase yi wallahi unu gal kadi un kwe baki ma meni de ujane makabu kakuwa hatta ba'atha allah ilayna rasula minna ungoju allah wa munu unu sheka ti mubi huwa naarifu nasabuhu wa sidiquhu atemolopu ngakolopo efe nje chomola ngin a jima kai na gaskiya ngice ta ne wa amanatuhu wa ifafuhu ina mana ngice ene ki akiya yola ngi macha hu balje bijele ni ngice wa nakhla'u ma kunna na'budu nahnu wa aba'una abi ya yemi amen du kare kubi amen yi kan baba are kubi min al-hijarati wal awzan amudi amo amukuta yene akikona amen ule en kanibile akanwa de wa amero na bi sirikil hadithi iya ya kama yeni ba duka kola oge changa na kai wa adaul amana mama udunwa muna diga diga le jun ka dengene gine da dun wasilatul rahimi anachehu wa husnul jawari abuka akama joda ma enyo ibi tugbe ka che uma anache uma wal kaffu anil maharimi idoda nwa wa dima adebi ne da hote bitelin wa nahana anil fawahish ukola butabu ye na chin kawul zur ukola olemi ye na kan akil malil yatim oko maiku ye na dujen wa kalfil musanat ulu ebu ma bo bule tebitele ameule ikaka honu unu bola kenele aka waire fasaddaqnahu wa amanna bihi akagini ogecha akai akagini amedokunu wastabanahu ala ma jaa bihi min rabbih walakin yakubonjo kunga jenga alibo fa abadina allah wahdahu alqaju ngini abajo e. ojo allah ke tin arake imudi ce ba ba kodi walam nushrik bihi ahada walam nushrik bihi ti se ko ojo enwe dukira be mi se yo ati ka ka ke aka aka yo anu ni wa harramna ma harrama alaina wa ma alaina ma lana e odukila ba amdu laba e ki e amúlù ṣe lè fọ́ tó rúnú gàǹtí olẹ́gà gìdẹ́ rẹ̀ àbúyí máa nìyí tó ń ka máa wọ́n ti ṣẹbọ gẹ̀ní mu alẹ́ bẹ̀ká máa ká àpá àgàtítọ̀ àhàlẹ́kì yọ fún ma mú akópa bẹ̀kí àánúgbò kàátí ní kàrámájà àwọn olẹ́gà púpọ̀ dún kàrámájà ìníkẹjẹ́ ṣe kàbólà àwọn mọ́dàmẹ́ ní ibìta dábàl kàbó àwọn ṣẹ ní ibìta yìí àìmítì nìṣe ọ̀làkìtẹ́jú gẹ́gẹ́ mú àṣíkàkí ní ó yá nẹ́yìn ba mu ihe odu kilo ihe ụha daka onu ejichi onu ọkpọkwaziri ichu eke gwugide onu e ki achọbeja jiri ichu eke gwugide onu eki maajobi nika ma chu eke gwugide imudu ya na ya bajo iku na ki daleba oye nga rama ya taka sefu yi onu agba ọ́dà a àmì owó ìyà abẹ́nẹgẹ́nẹgẹ́ á ṣe wá àzì yìí àbúkùyò méjì ma mọ́ kó tàgbà máa wọ́n lérí ọlábalẹ̀ onúgbònúgbò onúkò wà jídádí ẹni alùkí alùkìjáfàrọ̀ alàgẹ́rẹ́ ìkàyẹ̀ kí kàtà nípa fún ṣaka onú yẹ nìyí wọ́ta ọkùnrin tágàdà gìnìyà NES Nataka takada kene tolo kamwe akada o yero takada ngele iyo takada lenge akola lenga makuri okay okay okay fine o takada le ati ojo dun da umeha inugbo gide hun pe ku e makoji ke gba fun agbo ka ni ola le tola ki moda be kola ki ma moda ni torí ẹgbà bá yóò yàgbó yóò kọ́ lè yẹ́yẹ́ ẹjẹ́ nùgbò kẹ́ẹ̀dọ́ kẹ́ẹ̀dọ́ yóò alára ma wọ́n dá yàgbó lẹ́lẹ́kọ́ yé mi yóò suratu mariam abakwaneun ya faru dabo ido sokoto do sokoto ugbo ki agba eni na nuko ke doyin ka ha ya ayin ko bismillahir rahmanir rahim na'am ka ha ya ayin ذكر رحمة ربك عبده زكريا إذ نادى إذ نادى ربه نداء خفيا قال ربي قال ربي إني وهن العظم مني واشتعل الرأس شيبا نعم واجعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاكرا من ورائي وكانت امرأتي عاقرا فهبني نعم فهبني من لدنك وليا يرثني يرثني ويرث من آل يعقوب القلوب بلا واجعله ربي رضيا يمين الله أكبر التكبير ọkàtúkì jáfàrù tí ní pàálò alkamakala rama gbagba gẹ̀dẹ̀ ọgẹ́lẹ̀ lẹ́ni jáfàrù àgbáyé òkè mi jáfàrù àwọn orí yàn tùlù dá iná gba iná gba iná gba báyìí ni ọkàtúkù ma gbagba ẹbá abóhùjọ méjì má maga me oda ma go nuki agwate ro ago ni juma ya le the next malika kini onu ki do pa ba wi ba ogba he onu omi aku ni ti pa ko jaka ogba he omu do mi aku choko onu wara ku ka tutalu lege aku ni waro yi ari wakati gbogbo jafaru to onu ọ̀fẹ́ náà kujenana tayari dhabu nunieni hii naam ah ama abubu jumeji kuma kumeosha amri oma abi rabi'a ah, abdullah oma abi rabi'a mai amri oma al-as adama ki fabianu inna hadha yan kuma gbaki dai wallazi ja'a bihi isa man yuwa takada bible yake nabi isa nan awa na ya kwuru gị mmemme shikatin wahida ihe ọfọ ka ite kọlami yi lekwa oruru kọlami ji ọ na kwụna agbọ liba ihe kuma da nga ekpe kọ magide agbagide ba alụkite nshi yi na kwere nụ tụdale impọlika ma ihe adabi alụtinye fọla wallahi wee bụ gọọmenti kpọ oge gwasa gị shi ndụ anyị la usallimuhum ilaykuma amato gi jom ba sore dan kuma me kalfinu Allah akbar Allah akbar gal kundu allah da ti kunga ma ba falujan habasha de taki habasha imudo mu the first contact of islam with africa on tubo yoru with islam daba o jan africa iga ba de ayi turu jan africa mo mo si on mo len islam guda ba adoba onu gonu gonu le ma se duwa ka ko onu le ba ubi kamoto ida bilo ide pe ngo ma do mu ye me wata oladi ni bele me aka mi kuna kota yan duki ya kin ne tiri gaskiya ba idan bin ko kalifu sallallahu alaihi wasallam ya ni hadisi hadisa nu'man bin bashir ko ya kin karra'i yar'a hawla al-hiba yushaku an yarta'a fihi yana nan ore duki mi de to me aneli ina duki agon chide kim guda ba le jo mele sheun ke nan ore eh, ma tin ke guda ba jo men ona yiji ngenane imda mi de to me pa pa pa hawla al-hima imde to me go ma ho me ngeneli ba yusufu ọtútù ìṣe ẹgbẹ́kọ̀ọ́sìn ayẹ́ta fi ẹ̀yà nẹ́mọ̀ rẹ̀ ẹlẹ́ gbogbomakẹ́lẹ́ tó ní turabanẹlẹ́ ẹun dúkì yẹ́ tí ni mẹ́rọ ọ̀gẹ̀ta kẹtí ni wà náà ní tí ọ̀gẹ̀ta inẹ́pẹ́ ọ̀gẹ̀ta mẹ́dọ̀ ẹ̀dù rídà ẹọlẹ́lẹ́ ọ̀gẹ̀ta ni mi tí ọ̀gẹ̀ta ìdẹ́pẹ́ máa ní onúkẹ́lẹ́ mi elder church pakúchaka àmì mẹ́mbà kwaya abẹ́kùnmákili pakúchaka àmà rọkọ́ èrè àmà tìlú àmà jẹ́lì Gabadia a gbọrụgbọrụ ma dị chọọchị ihe na e islam nwa alụ onwa ati ni kọbọdụ mekume chaite ngata islam ọgbọdụ maka kwụchaka ma ete ochi ma m dabanye adị islam hadith bukhari dua hadith muslim dua ma ni alkonu lele kuba annabi sallallahu alaihi wasallama ita ko ya nga ma ba pa ojane ma ojane medina yani inna akhal lakum bil habasha qad mata o ma yeme fa dini kidojane habasha le ilukume fasallu alaihim medu wa turukume songoku fa kharaja bihim ila sahara anibi ma ko tubo sahara ngwa boka kolima den kane de gba agone boka ja so yidi anibi ma ko tomo fasaffahum ijaw ma ko ti so hudabal kuma ti so hoyi wa salla alaihi iyo chimu ku nule despite ku kule ma do gba nkwa dala mai ni chenku ne liku ogene lewo na jiji kichene fengi me ama gini apo kuma cho nguku ma domo ne ba bai ni ma hula ba turu kume ho shi ka hata ma be bo akini ida gba kuma chi chi cho nguku enele o mole ba ame mem do ja me chi kume tinu le ma ne kele ni me ne ki do le danya ne kama chi ngola me me chi ngene la ba ne ama ye ga ne le ala me mali mi ene kuma le ga ho shi E, ma mama nene ima nibo kuma aṣọ ọ̀hún a ni wọ́n amúdú yó má lè lókun kuma aṣọ ọ̀hún abẹ́kájí múdú má lè lókun kuma aṣọ ọ̀hún abẹ́kójá anẹ́gbó gidẹ́ ogudu jẹ́ yìí má lókun tọ mẹ́níkí ṣọ̀rọ̀ jẹ́náza òkun lẹ́ ẹ́ kì máa dọ́gba mẹ́rin ọ̀làwábẹ̀rẹ̀ wájú tó ọgẹ́lẹ́ ọ̀la àwọn lẹ́mà ayá kìdẹ́ ayá kùránì kìdẹ́ dodo onú kìdẹ́ ohun ọjọ́ da alẹ́rọ̀ wà ní inuwa inna min ahalil kitab we have both madu takada lẹ́mẹ́yìn ominu billah inene kada dube bodomo madi imani kojo wama unzila ilaykum en yeku maduro gume majekun wama unzila ilayhim yeku madunga maigbele majekun khashiina lillah ma gbujmu mi achu kojo unchi alti agbujmu mi kinachu kojo kinara kule la yashruna bi ayati llahi thamanan qalila ma daya oyota koko kekelen elu yewu manea eloko kumanea kweni lidu kumanea kubunu maka kumakawin ikomayo moye memkoda garo ma ete wee macha ka ka nweta nga ma ga egbe nye ike ihe mkpu onwe gba na ame a ya alụ ọjọ a gịnị ụda ika abeleba lehum ajaruhum inda rabbihim bụ madu ma inna allaha sari'ul hisab allah uchi min yuyi ka ya ya يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا

mẹkẹrẹ kadane ojú àrọ̀ ọjọ́ wọ́tẹ́kùnlọ́ mẹ àṣókọ̀ ọjọ́ la'allakum tuflihun fẹ́ dọ́gẹ́nẹ̀lẹ́ mẹ́gbòjìlẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk èmi ko ka tuwale kade ni ona insha allah akwa ni pa suratul nisa اللهم ارحمنا بالقران واجعله لنا اماما ونورا وهدى